اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه واجعلنا ممن يستمعون القول فيتبعون أحسنه وادخلنا برحمتك في عبادك الصالحين وبعد والسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó sọ ẹ̀mí wa di ìrọ̀lẹ́ yìí ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tírà umdatul ahkam ti afa abdulgani almakdisi ọlọ́run ọba kí ó yọ́nú sí a sì wà nínú báàbù kìtàbù bòyó òní ọ sọ̀rọ̀ lórí bẹ́ẹ̀ nàkhlà ìdá ubirat a sì ń sọ̀rọ̀ lórí títa nǹkan oko ẹni tó bá fẹ́ ta nǹkan èso gi tó fẹ́ ta igi náà pátápátá pẹ̀lú tó ń bẹ lórí ẹ̀ lẹ́yìn ìgbà tó ti gbé igi yẹn níyàwó so èso tó wà lórí igi tó fi ta igi yẹn ti tẹni ó ta ni kì í ṣe tẹni ọ̀rà ṣùgbọ́n tó bá ta láì jẹ́ pé ó gbé igi yẹn níyàwó gbogbo ohun tí ń bẹ lórí igi àti igi yẹn tẹni ọ̀rà ni ó ní ohun tí a máa sọ̀rọ̀ ní orí ẹ̀ ní ìbẹ̀rẹ̀ yìí. عن عبد الله بن عمر أن رسول الله صلى الله عليه وسلم قال من باع نخلا قد أبدرت فثمرها للبائع إلا أن يشترط المبتاع ولمسلم ومن ابتاع عبدا فماله للذي باعه إلا أن يشترط المبتاع حديثه أبو ألف يا عبد الله أما عمر الله باكيو يونسي أن رسول الله صلى الله عليه وسلم قال pé òjíṣẹ́ ńlá anabi muhammad sallallahu alayhi wa sallam sọ pé man ba'a nakhlan ẹnikẹ́ni tó bá ta igi dẹ́bínú kọ̀dí óbìrọ̀ lẹ́yìn tó sì jẹ́ pé wọ́n ti gbé níyàwó a máa gbígbé igi níyàwó bí àwọn tí wọ́n ṣe máa ń ṣe tí wọ́n pa abo igi àti akọ rẹ̀ tí wọ́n pa wọ́n pọ̀ tí ó wù papọ̀ torí kí èso náà lè dáa so ẹni ó bá ṣe irú nǹkan báyìí lórí igi rẹ̀ tó wá tà فثمرها للبائع èso tó ń bẹ lórí igi náà lásìkò yẹn tẹni ọta ni títẹni ọta igi ni illa an yashtarita al-mubta' àyàfi kọ́ yẹ pé nígbà tí ẹni tí ó rà ó ti ṣe májẹ̀mú pé tí ń bára igi yìí o ní ti ń bẹ lórí ẹ̀ lásìkò yìí ti tèmi ni tí wọ́n bá wá ta igi náà pẹ̀lú májẹ̀mú yẹn kò sábúrú nù ẹ̀ wàlí muslim nínú riwaya imam muslim wàmàní tá abdan famaluhu lílẹ̀dì báàhù ilà àyẹ̀ṣtẹ́rì tọ̀lmùtà ẹni tó bá ta ẹrú tẹrú náà sì lówó tí ń fi ń ṣeṣẹ́ torí pé ẹrú àti tó ní ti olówó rẹ̀ ni tó gbọ́ ẹnikẹ́ni tí ó bá ta ẹrú famaluhu lílẹ̀dì báàhù dúkìá rẹ̀ títẹni ọ̀tá ni. So, ilá ẹ̀yùsítẹ́rọ̀ tọlmùtà àyàfi tó ń pé ẹni tí ó rà ó ṣe májẹ̀mú pé mọ́ ra ẹrú èyí pẹ̀lú tó ní ni o tí wọ́n bá wá gbà lórí yẹn ni wọ́n ju wọ́n jọ ṣòwò kò sáburú nù ẹ̀ so àdìsí yìí ó dálé lórí àwọn ohun tá a máa ń ta níka nínú nǹkan oko ìgbà míì èèyàn lè ta àwọn igi èso tó nínú ọgbà. tí ó ta gbogbo ẹ̀ a ti kà sẹ́yìn pé a ní àṣẹ àti ta èso igi lórí igi àyàfi tí n ti ń bẹ lórí igi yẹn ti hàn ipò ti dáa èyí ta bẹ́ ta èso nìkan ṣùgbọ́n ta bá fẹ́ ta gbogbo igi náà gbòǹgbò pátá kò sí pé ó dìgbà tó bá dáa àbí tí ò bá dáa torí pé tọ́ra so igi èsì so lẹ́rùn igi èsì kì í ṣe bẹ́ẹ̀ kan ní so yóò máa so continuously ni ṣùgbọ́n ni tí ó ra èso lórí igi tí ó kà ká èso náà ó di dandan káta nígbà tí a bá rí i pé èso yẹn ó ti mú àlámà pé ó ti jiná bẹ̀t níbí afẹ́ tagi ni gbogbo ẹ̀ pátá ṣùgbọ́n síwájú ká tó tagi yẹn a ti ṣiṣẹ́ lé lórí iṣẹ́ tá a ṣe yẹn o ní pé agbé níyàwó léyìí tó sì jẹ́ pé ẹni ọba ṣe irú ẹ̀ yóò fọkàn sí pé kí èso yẹn kó hù kó dáa kó òun rí àǹfààní ẹ̀ so ìdí inú tó fi jẹ́ pé ṣeré àfún ní àǹfààní lílò nínú iṣẹ́ tó ṣe so nígbà tó bá tagi yẹn n ti ń bẹ lórí èso yẹn lásìkò náà òun ló ní lẹ́yìn ìgbà tó bá wá ka tán n tí ọba máa wù lẹ́yìn ọ̀rẹ́yìn tẹni ọ̀rá ni. So, so anabi sallallahu alaihi wasallam ni man ba'a nakhlan qad ubirat ẹnikẹ́ni tó bá ta igi dẹ́bínú lẹ́yìn ìgbà tí a ti gbé ìyàwó asàlẹ̀ báwo ni gbígbé ìyàwó gbogbo wa náà lóye fàtẹ́mọ̀rù ha lil ba'i èso ogi yẹn tẹni ọ̀tá ni illa an yashtarita al-mubta' àyàfi kọ́ yẹ pé ẹni ọ̀tá àmì ẹni ọ̀rà ó ṣe májẹ̀mú pé òun lòun ní èso tó wà lórí ẹ̀ lásìkò yìí báyẹn náà ni wọ́n ti jọ ṣe òwò lé lórí tí wọ́n sì gbà lékiní kejì wọn kò sáburú nú ẹ̀ torí pé mùsùlùmí ń bẹ lórí májẹ̀mú tó ń jọ ṣe eléyìí ni mọ́dábà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àfa jamahir al-ulama kílẹ̀ rí wọn torí àdìsíta kàtánsìn torí pé gbangba lọ́wà ànábì ní ẹnikẹ́ni tí ó bá ta igi tí èso ń bẹ lórí ẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti gbé níyàwó títẹ́ni ọ̀tá ni àyàfi tí wọ́n bá ṣe májẹ̀mú ipe tẹ́ni ọ̀rà ni. bákan náà eléyìí ó fi hàn pé èso igi èyí tá a tà lẹ́yìn ìgbà tá a ti gbégi náà níyàwó yóò jẹ́ tẹ́ni ọ̀tá àyàfi tí májẹ̀mú bá ń bẹ lórí ẹ̀ wọ́n ní kí ni hikma níbi eléyìí hikma tó wà ń bẹ̀ ni pé لأن البائع أمل في هذه الثمرة أملا يصلحها torí pé ẹni ọ̀tá ó ti ṣiṣẹ́ lórí igi yẹn iṣẹ́ tó sì ṣe iṣẹ́ tí ó tún igi yẹn ṣe ni kì í sì ṣe pé àǹfààní rẹ̀ lásìkò tó yọ nìkan ni wọ́n máa jẹ lọ láéláé ni léyìí tó sì jẹ́ pé jíjẹ lọ láéláé yẹn àǹfààní ẹ̀ ń tọ́ra ni so yẹ kó o náà ní àǹfààní tí ó jẹ ń bẹ̀ torí iṣẹ́ tó ṣe lẹ́ànà tàbí yuslihu samar torí pé ìgbégi ń yàwó ó máa ń jẹ́ kí èso gí ọ́ dání falamma amila fiha amalan yuslihuha nígbà tó sì ti ṣiṣẹ́ tó yẹ pé iṣẹ́ tó ṣe iṣẹ́ tí ó fún igi yẹn láǹfààní ni ta'allaqat biha wa sara lahu ta'thiru fiha ọkàn rẹ̀ ti rọ̀ mọ́ èso ògì yẹn so ní ṣẹ̀rí àti fún ní àǹfààní àti jẹ́nu ẹ̀ falaw ba'aha qabla ta'bin ṣùgbọ́n tó bá yẹ lè tajì yẹn síwájú kó tó ṣe ìgbéyàwó fógi falil mushtari ẹni ọ̀rà olóni èso ògì lima fúnmil hadith torí ti agbóyé nínú hadith náà walaw ishtarata ah, المشتري أن تكون له ثمرة بعد التعبير فإنه يصح tí ẹni tí ọ̀rọ̀ ajé náà tó bá ṣe mẹ́jẹ̀mú pé olóhùn ni èso tó ń bẹ lórí igi lẹ́yìn ìgbà tí wọ́n ti gbé yàwó kò sáburú nù ẹ̀ lópin ìgbà tí ẹni tí ó tà tó bá ti gbà ilá àyẹ̀ṣẹ́rì tọ̀lmù ta ìdínú tánà fífa sọ̀rọ̀ sọ̀rọ̀ pé àyàfi kí ó jẹ́ pé ẹni ó tà yẹn o. àbí ẹni ọ̀rà ó ṣe májẹ̀mú wípé òun lòún ní èso gi. àdìsí ohun tí ó wá lórí ẹ̀ ní igi dẹ́bínù ṣùgbọ́n gbogbo igi tó léso pátá òun náà ni wọ́n wọ abẹ́ ìdájọ́ yìí gẹ́gẹ́ bí inap àti ọsàn àbí orange àbí ah, mangoro. Uh, àti gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wọn ni wọ́n wọ abẹ́ irú ìdájọ́ báyìí. Naam. ìbéèrè tá a máa bèrè ń bí ni pé sótọ́ fẹ́ni tí ó tají nígbà tá a ní òun ló ní èso igi kó wá fi èso náà lẹ̀ kọ́ wa ní ó dìgbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí àbẹ́sì nǹkan oko kó wọn tó àbẹ́sẹ̀ àwọn afáàmì ní lèlbáyì ọ̀hún àyìnlá jùlá kò sí aburú nù ẹ̀ ó lè fi ilẹ̀ di àsìkò ìgbà tí wọ́n máa ń ṣe àbẹ́sìn eléyìí ni madhhab jumhurul ulama وقيل يجب على البائع قطع ثمرته من أصل المبيع في الحال أو فامني أودي جدا kí ó gé àwọn èso ojú yẹn lásìkò tí wọ́n tajà náà tán eléyìí ni ọ̀rọ̀ Abu Hanifa. bákan náà jawabu shurutul fil bay àdéhìsì ó fi hàn pé a lè ṣe májẹ̀mú lórí ọjà títà síwájú kátó kátó nígbà tá a bá ń nájà lọ́wọ́ a lè ṣe májẹ̀mú lórí ẹ̀ gbogbo májẹ̀mú tá a bá ṣe tí ó bá ti lòdì sí ṣẹ̀ríà Islam tí èkíní kejì wa dá sí gbà kò sí aburú nù ẹ̀ torí pé anabi sallallahu alayhi wa sallam ó ní kullu sharpin laysa fi kitabillah fa huwa batilun gbogbo májẹ̀mú tá a bá ṣe tí ò sí nínú tírà Ọlọ́run májẹ̀mú náà ti bàjẹ́ wa in kana mi'ata sharpin kódà jẹ́ pé ọgọ́rùn-ún májẹ̀mú ni tí ó ti dá lórí tírà Ọlọ́run májẹ̀mú náà ti bàjẹ́. kìtàbù lọ́ọ̀yì àhákú tíra ọlọ́run olófilẹ́tọ́jú wọ̀ṣọ́pù lọ́ọ̀yì àwùsàkù kuma májẹ̀mú ọlọ́run olóbẹ́lágbára jù so a lè ṣe májẹ̀mú síwájú ká tó tajà síwájú ká tó rajà ìpè tábà rajà ìṣẹ́wọ̀n báyìí báyìí ni o tí èkíní kejì wa tí a bá ti gbà àbá ẹ̀rín tí èkíní kejì wa tá a bá ti gbà kò sí aburú ń bẹ̀. sọ ìdájọ́ yìí fún gbogbo gbòòrò pátápátá bákan náà lẹ́yìn ìgbà tí ẹni ọ̀ra gì yẹn àmì ẹni ọ̀ta gì yẹn lẹ́yìn ìgbà tó bá yọ ọ̀rùn kan èso yẹn tán gbogbo ọdún yòókù tó gì yẹn ó máa lò títẹ̀ ń tọ́ra gì ni kìí ṣe ti ẹ̀ ń tọ́ta má so eléyìí ni àlàyé lórí àdìsí alákọ̀ọ́kọ́ yìí ẹlẹ́ẹ̀kejì nú ẹ̀ òní bẹ́ẹ̀ ọ̀pọ̀ á qabla ìgbà míì a máa rajà lọ́dọ̀ ẹni tó ń tà tó bá jẹ́ pé oúnjẹ ni mo lọ ra ráìsì ní ìsìn lọ́dọ̀ ẹni tí mo ti rà mo ti sanwó lóòótọ́ ṣùgbọ́n èyí tí ìgbé ráìsì kò lọ́dọ̀ rẹ̀ tó síwájú kí n tó gbé mo ti ti ta níwájú ẹ̀ náà mo ti ta ẹ̀sùn Islam gba báyìí ó dìgbà tí a bá gba oúnjẹ tààrà síwájú ká tó tà kí wá ní gbígbà tí ẹ̀sùn Islam gbà lérò gbogbo ẹ̀ lásàlẹ̀ ń bẹ̀ ní níbi tí nígbà tí àlàyé bá dórí ẹ̀ ṣùgbọ́n ohun tí a fẹ́ mọ̀ níbi ni pé tí a bá ra nǹkan Islam ò gbà fún wa láti ta níwájú ẹni tá a ti rà àfi tá a bá gbà lọ́wọ́ ẹ̀ tá a gbé fóònù lọ́dọ̀ rẹ̀ síwájú ká tó lè tà eléyìí ni ọ̀rọ̀ tí a ó sọ ní ìsìn. عن عبد الله بن عمر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من, من طعاما فلا يبيعه حتى يستوفيه وفي لفظ حتى يقبضه وعن ابن عباس مثله حديث يا بوالة عبد الله أم عمر الله باتيو يونسي أني النبي صلى الله عليه وسلم وصفي من ابتاع طعاما ببوين كان تبع رنجة oúnjẹ jíjẹ àbí mímu gẹ́gẹ́ tó rà ní rírà àkọ́kọ́ so yálà òun rà láti tà náà ni àbí kò tiẹ̀ wàá rà láti tà nítorí kó rí èrè ló fi wá tà gbogbo bó ti wulẹ̀ ọ jẹ́ fàlàyà bí òhu hàtà ẹ̀sìn òfin kọ́mọ̀tì ta àyàfi lẹ́yìn ìgbà tó bá ti gba oúnjẹ yẹn kúrò lọ́wọ́ ẹni ọ̀rà lọ́wọ́ ẹ̀ wọ̀fì lọ́gbìn nínú láfàbí ni hàtà yàtúbìdù ìtumọ̀ kan náà ni ẹ̀sìn òfin. يقبضه إتبكناني تكيو في با بكناني حديثي ولا وضع عبد الله بن عباس جاجبي عبد الله بن عمر بوتيبوا سو حديثنا النبي صلى الله عليه وسلم صبي من ابتاع طعاما فلا يبيعه حتى يستوفي، gbogbo ẹnikẹ́ni tó من كل معقول kulli ma'kul wa mashrub nínú gbogbo tá a حتى اشتراه من حيث اشتراه حتى يقبضه كما تتعني بتوتيرا àyàfi tó bá ti gbà kúrò lọ́wọ́ ẹni ọ̀rà lọ́wọ́ ẹ̀ so àǹfààní tó wà níbi àdìsí ni pé ànábìsà àtàlà ń kọ́ fún gbogbo ẹnikẹ́ni tó bá ra nǹkan gẹ́gẹ́ bí oúnjẹ àbí nǹkan míì kì í ti oúnjẹ torí pé ó rà torí kó lè tà ni o àbí kò tiẹ̀ rà torí kó lè tà á kọ́dọ̀ kọ́ gbọ́dọ̀ ta nǹkan náà níwájú ẹni ó ti rà kó gbé kúrò lọ́dọ̀ rẹ̀ náà lápèjúwe mo lọ sí ọ̀dọ̀ ẹni tí ń ta àgbàdo mo ra po kan àgbàdo mo sanwó lóòótọ́ ṣùgbọ́n èyí tí gbé àgbàdo kúrò lọ́dọ̀ rẹ̀ lẹ́nìkan wá ní àgbàdo dọ̀ra ní ìsìn ta fún mi ń fọ lérè báyìí. àgbọ̀dọ̀ ta níwájú ẹni àṣírà àfi a bá gbé kú lọ́dọ̀ rẹ̀. kí nìdí torí pé èrè tí wọ́n fún lórí ẹ̀yẹ ẹni tí ń ta náà fẹ́ èrè so ó lè máa wò pé a ah, ní ìsín ní ìsín tó ń tajà yìí náà ni wọ́n ti ti jèrè báyìí ọ̀dà òun torí pé wọ́n ti tó o sì láṣẹ yìí pé òun ọ̀tà mọ́ bẹ́ẹ̀ náà lẹni ọ̀rà lówó lè náà lóun ọ̀rà mọ́ lópin ìgbà kí so wọ́n ti wà lẹ́nu òun àsanwó kò mí pé òun ti parí mo lè fún lówó rẹ padà kí n bẹ̀rù mi ṣùgbọ́n tó pé iwájú láti ta tó sì rí pa àjèrè ó lè lóun ọ̀tà mọ́ gbówó rẹ padà kò fún wa yóò pé ju kí wọ́n tọ́ra nǹkan níwájú rẹ̀ náà fún jíjèrè níwájú ẹ̀ so ìdí inú tó fi jẹ́ pé ẹ̀sìn Islam gbà fún wa láti ta nǹkan níbi àti rà àwọn afá àwọn olùmọ̀ wọ́n ṣe ìkhtilaf ipe ṣé a lè ṣe kìyàsí àwọn nǹkan míì tí kìí ṣe oúnjẹ lórí eléyìí pé gbogbo bàtà bá ra nǹkan níwájú ẹni àti rà á gbọ́dọ̀ ta níwájú ẹ̀. ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ àwọn afáàkóso oríṣi mẹ́ta lórí ọ̀rọ̀ yìí àkọ́kọ́ ni pé àwọn kan ní la yajuzu bay'a a shay'in qabla wọ́n ní gbogbo nǹkan pátá téèyàn máa rà ọ̀tọ́ ká síwájú ká tó gbà kú lọ́wọ́ ẹni àti rà. wọ́n ní jíjẹ ni àbí mímu ni ẹrù ni. ohun tá a máa ń gbé tá a máa ń gbogbo ẹ̀ pátá tí èèyàn bá rà níwájú ẹni tó ti ta tó ta fún yàn èèyàn gbọ́dọ̀ ta ń bẹ̀ èèyàn ta mọ́tò èèyàn ra mọ́tò lóòótọ́ ibi èèyàn wá ti ra mọ́tò yẹn òun náà ni wọ́n ti fún yàn ní èrè five hundred thousand àbí èrè one million tí ẹ mọ̀ pé ẹni a òun ọ̀tá mọ́tò náà torí pé bí yẹ pé ó sọ sọ gbogbo nǹkan pátá téèyàn máa rà wọ́n lè yan ọ̀gbọ́dọ̀ sáńdí àti rà kì í ṣe oúnjẹ nìkan eléyìí ni etí madhab shafi'iyya bọ́ọ̀lù lórí ẹ̀ ó ní Ibn Qayyim ló ṣe tarjihi rẹ̀ inú pé tó fi rinlẹ̀ torí àdìsí Ibn Abbas tó ní man itta'a ta'aman fala yabi'hu hatta yastawfi gbogbo ẹnikẹ́ni tó bá ta tó bá ra oúnjẹ kò gbọ́dọ̀ ta títí yóò fi gbà kúrò lọ́wọ́ ẹni ọ̀rà fún lọ́dọ̀ rẹ̀ ó wá Abdullahi ibn Abbas gbẹ̀ngàn wọn sọ pé wà á kìbú kúlẹ̀ ṣe ìmẹ̀kùn mo sì rẹ̀ pé gbogbo nǹkan gẹ́gẹ́ bí tó ń jẹ náà ni so Ibn Abbas tó bá yẹlẹ gbọ́ àgbọ́yé pé ntí anabi sallam sallam sọ ọkọ̀ dá lórí oúnjẹ nìkan gbogbo nǹkan pátá ni ajẹ́ pé bẹ́ẹ̀ náà nítorí pé òun lọ ọ̀rọ̀ wa láti ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam wàrọ́wì adìrà bímọ rọ́wà ẹni ọgbọ̀rọ̀ wa olófin mẹ́tọ́gbà wá jọ ní ó gbọ̀ lọ. bákan náà àdìsọ hakim ibn hizan tó ní ya rasulallah inni ashtari buyu'an èmi a máa rajà fama yahillu minha wa ma yahrumu èwo ló tọ́ fún mi ń bẹ̀ èwo ni ọ̀tọ́ àlẹ́bísọ̀ àsánà wa sọ fún pé ìdàṣítàrẹ́ ìtàbẹ́ ìhànà tí ọba arajà kan fàlẹ́ àtàbí òhu mẹ́ta ọjà náà hàtà tàbílọ̀ títí ó fi gbà kú lọ́wọ́ ẹni ọ̀ra lọ́wọ́ ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àdìsí náà àdìsí tọ́ lẹ́nu ṣùgbọ́n ohun tí ọ̀rọ̀ yìí tó fi hàn ní pé ó ní ìdàṣítàrẹ́ ìtàbẹ́ ìhànà tí ọba arajà ọjà ó kó gbogbo nǹkan sínú kẹ́límà àm ní general ni oúnjẹ ni àti nǹkan míì tí ń so oúnjẹ ni gbogbo ọjà láàpè àgbẹ̀ ẹ̀kọ́ ni so níbí wọ́n ní ó ti wọ gbogbo tí ń ṣe téèyàn máa rà ó ti wà bẹ́ẹ̀ bákan náà àdìs abdullahi ọmọ umar ipe òun ra nǹkan lọ́jà níbi tó ti ti rà náà lẹ́nìkan ti lérè òwò ànáwó ọ̀hún ògbówó lọ́wọ́ arítẹ́nìkan gbó lọ́wọ́ lẹ́yìn látẹ̀yìn nígbà tó wọ́n wẹ̀yìn òun rí pé Zayd ibn Thabit èyí tí ń ṣe sàábì Ànábì sallallahu alaihi wasallam kuma àgbà sàábì ni ó wà nù àwọn kùtàbù wáhì ẹni tó máa ń kọ wáhì fún Ànábì sallallahu alaihi wasallam ló wá sọ fún abdullahi ọmọ ọmọ pé látàbí ọ̀hún haifu tààtà mẹ́ta níbi tó ti rà hatta tahuzahu ila rahlika títí ó fi gbé débi ìjókòó rẹ̀ yálà ilé rẹ̀ ni àbí bí ọsọ kalẹ̀ sí ni whatever kúrò níwájú ẹni tí ó ti rajà náà fa inna rasulallah sallallahu alayhi wa sallam naha an tuba'a as-sil'a haythu tubta' torí pé anabi sallam ó kọ̀ fún wa ká tajà níbi àti rajà so ọjà náà ni wọ́n tún pè ń bí so wọn ò fi mọ lórí oúnjẹ hatta yahuzuha àtújárò ilá rihalihim títí ẹni ọ̀rajà yẹn tí ó fi gbé sí dé ibi tí ó sọ̀kalẹ̀ sí àbí ilé rẹ̀ so wọ́n ní ọ̀rọ̀ àdẹ́bùtò ní náà àǹtùtà àṣìlà ó kàn fún wa kátajà so ó kó gbogbo ọjà pátá sínú kì í ṣe pé oúnjẹ nìkan ni bẹ́ẹ̀ eléyìí ni ọ̀rọ̀ tí ah, Ibn Qayyim tó fi rinlẹ̀ gẹ́gẹ́ bí a ti sọ síwájú nínú tíra rẹ̀ sì ni ó mú àwọn ẹ̀rí tó pọ̀ wá léè tó yẹ pé ààyè òde gbà wá ní ká mú àwọn ẹ̀rí yẹn wá ń sìn ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní pé yẹjúzù bẹ́ẹ̀ kulli shay'in qabla qabbi àwọn ní kò sí aburú kata gbogbo ń ta bára síwájú ká tó gbà illa ta'am àyàfi kọjá pé oúnjẹ oúnjẹ ọ̀hún gan àyàfi kọ́ mọ̀kí èyí tá a máa ń wọ̀n tá a máa ń wọ̀n lórí ìsùnwọ̀n àwọn mọ̀ọ́sùn àbí tá a máa fi núdù wọ̀n àwọn nìkan ni a lè tà níwájú ẹni àjẹrà àyàfi tí a bá gbà kú lọ́dọ̀ rẹ̀ eléyìí ni ráàyè tí wọn àdìsí wọn náà àdìsí tí a kà sẹ́yìn nítorí pé ó dárúkọ oúnjẹ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní la yajuzu bay'a ayyi shay'in qabla qabli wọ́n ní kò tọ́ kátàntàrà gbogbo bó tún lórí kátà síwájú kí a tó gbà kú lọ́dọ̀ ilé ara láti yustafna alkọ́ àwọn wá yọ àwọn tó jẹ́ bí ilẹ̀ wípé atalẹ̀ ní ìlú wọ́n lè yẹ tẹ̀lé ìgbà tá a bá gbà kú lọ́wọ́ ẹni tá a ti rà torí pé kì í ṣe tá máa ń gbà. almazari àbí oko àgbọ́yé tí wọ́n ní pé àìgbàrú àwọn nǹkan báyìí ṣùgbọ́n gbogbo nǹkan pátá ló ní bàtí ìgbà tí ń bá talé ní ìsìn tí mo gbowó lé ní tí ó fi hàn pé ẹni ọ̀dọ̀ àjà ti gbalé ni kí n fún ní kì í lé kí n sì pẹ́rù mi kò lé ajẹ́ pé mo ti sọ̀míìtì lé ni ó ní gbígbà ẹni ọ̀ra lẹ̀ ní tí ó fi hàn pé mo ti ra lẹ̀ ni kí ẹni ọ̀ra ẹni ọ̀ta lẹ̀ kó fún mi níwèé ilẹ̀ so gbogbo nǹkan ló ní báwo là á ti gbà á ṣùgbọ́n gbà mọ́talẹ̀ tán ò tí ì gba ìwé lẹ́nìkan sì wá wáyé pé òun fún ọ ní eh, eh, eh, rit èrè two million lórí tí mo tà fún ọ ní ìsín ní ìsìn ilẹ̀ àwọn wa kú ìràmọ́ ìdàmọ́ àìbẹ́ẹ̀ kọ́ ni so ṣùgbọ́n tí ń bá wá ti gbà kúrò lọ́wọ́ rẹ̀ tíwèé ti dọ́wọ́ mi ó ti di tèmi nù so mo lè ta lẹ́yìn ìgbà náà now so eléyìí fi hàn pé ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ó ní ètò rinlẹ̀ jù pé a gbọ́dọ̀ ta gbogbo nta bára níwájú ẹni àtìrà àfikàgbà kú lọ́dọ̀ rẹ̀ wọ́n ní kí ni hikma tí a fi kọ̀ fún wa kẹsàn-án ká tarú ọjà báyìí àfáàní lè ádámù ìsèlá mùsítẹ́rì àlàsílà torí pé ẹni ọ̀rà kẹtì ìdìtì ẹ̀ ọdẹ tí àti owó tí ìpàdé wà á dámọ̀ ìnkìtọ́ alákọ̀tún báyẹ̀ àná ẹni ọ̀tá aláka rẹ̀ pẹ̀lú tọ́ta kò tí ì gé torí pé ó sì wà lọ́dọ̀ rẹ̀ fa iná yakuma òfin fà tó bá rí pé wọ́n fún lérè yóò máa ro pàrọ̀ pé kó wọ́n ba ọjà náà jẹ́ kó wọ́n ọ̀tà mọ́ wọ́n kọ́ di yamtẹ́ni ọ̀mídàn ìkbà yóò fọ ìgbẹ́ ọ̀hún òní fún ẹni tí ó rajà ní ọjà tó rà ìdàrọ́ àlùmọ̀ṣítàrà pàdé rọ́bì ṣùgbọ́n tó bá rí pé ẹni ọ̀rà ó ti dèrè so ìdínú wàrúbámà àbọ̀hù ìlà tàhayùl àlàfà ó lè mú dé ká máa dọ́gbọ́n oríṣiríṣi débi pé yóò dájà lẹ̀ láàrin ẹni tí ń tajà àti ẹni tó so ní tí a sì fẹ́ náà ni ó ṣẹlẹ̀ láàrin mùsùlùmí àti mùsùlùmí so ìdí inú tí anabi sàlá sàlám tó fi kọ irú ọjà báyìí wọ́n á ní báwo la ṣe gba ọjà kúrò lọ́wọ́ ẹni ọ̀rà àfààní binisbati lit-ta'am tó bá yẹ kó ń jẹ ni yakunu bil-wazn yọ jẹ pé ń gbà wọn wọ̀ tán wọ́n fẹ́ ra èrè ní o sì ti sanwó òun ò tí ì wọn èrè fún mi ajá pé mi ò tí ì rajà ni jùmọ̀ nígbà wọn bá ti wọn èrè tí wọ́n kù tán tí mo ti dé ó ní tó kù kí n gbé so now wọ́n ní the best thing ni pé kí n gbé fóun wájú ẹnì tí tí mo ti rọjà lọ́rọ̀ ẹ̀ torí pé lópin ìgbà tá a bá ti yà òwò tí òwò tí parí wọ́n ní ṣùgbọ́n àwọn nǹkan yòókù a kún tradition àwọn èèyàn bá ṣe máa ń tajà torí pé gbogbo ọjà ló léwu tradition tí wọ́n bá fi máa ń tà gẹ́gẹ́ bí àwọn access ní ìsìn ó ní bí ẹ ṣe ń tà ó bí ẹ ṣe ń gbà kúrò lọ́wọ́ ẹni ọ̀tà so gbogbo ẹ̀ a máa fi fi rọ̀ sí bí wọ́n ṣe ń ṣe ni bí ìṣesí àwọn èèyàn ṣe máa ń ṣe so bẹ́ẹ̀ ó náà máa fi rọ̀ sí. lápèjúwe mo talé fún èèyàn mi ò tí ì fún kí n tí ì pẹ́rù kò lè ó sì ti talé náà ilé tí mo tà fún ní five million for example ó sì ti tà ní ten million n sì tí ì kú n tí ì fún kí ṣé n fi lélẹ̀ ra wa máa gbóhùn rẹ lọ èntàmọ́ torí pé mi náà fẹ́ jèrè so so gbogbo nǹkan ló ní nature báwo ni wọ́n ti ń gbà kúrò lọ́wọ́ ẹni ara lọ́wọ́ ẹ̀. now so àwọn afá ni kátajà síwájú ká tó ra kò tọ́ and then owó náà owó tó ti bàjẹ́ ni tá a bá yẹ lè ṣe owó tó bàjẹ́ ni àti tanta ara níwájú ẹni tó a fi ra kò sí àti tí ìgbà ó ní ráìtì àti sọ wọn ọ̀tá èyí tá a ṣe pẹ̀lú ń tọ̀rọ̀ òun tó bàjẹ́ ni torí pé àṣẹ lórí súnà lẹ́yìn sọ́mọ́mọ́ àwọn àlejò حديث إليك عن جابر بن عبد الله أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول عام الفتح إن الله ورسوله حرم بيع الخمر والميتة والخنزير والأصنام فقيل يا رسول الله أرأيت شحوم الميتة فإنه يطلى بها السفن ويدهن بها الجلود ويستصبح بها الناس فقال لا هو حرام ثم قال رسول الله صلى الله عليه وسلم عند ذلك قاتل الله اليهود إن الله لما حرم عليهم شحومها جملوها ثم باعوه فأكلوا ثمنه حديثي أبو أنس جابر أم عبد الله رضي الله عنه ìpè òun gbọ́ tí ànábì sallallahu alaihi wasallam ní ọdún fatu mẹ́kà ìpè ànábì sallallahu alaihi wasallam sọ nínú khutba rẹ̀ ìpè ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ wọ́n ṣe léèwọ̀ fún yín kẹ́ ẹ máa tọ́tí àbí kẹ́ ẹ máa ta ohun tí ó kú láì jẹ́ pé wọ́n du ẹran tó kú láì jẹ́ pé wọ́n du onikila pe na ni jo turumbete na walhinzir àti ẹran ẹlẹ́dẹ̀ wal asnam àti èrè títà faqila ya rasulallah wọ́n sọ pé ìwọ òjíṣẹ́ Ọlọ́run ara'ayta shuhumal mayta tẹrọ bá kú dáa òkúrùmbé ẹran òkúrùmbété tó bá pẹ ẹran tó lọ́ra lára ni tí a lè yọ ọ̀rá rẹ̀ torí pé ọ̀rá yìí fa innahu yudla biha sufun a máa ń sọ depo táàkì para eh, ọkọ̀ ojú omi láti palára sódà tó ní bá ti ń bá yọmọ kú lára ẹni wọ́n yóò dáhàlú biha al-julud tí a bá ṣe eh, awọ tán òun là máa fi ń pa tí ó fi rọ̀ wọ́n yóò stasbahu biha an-nas bẹ́ẹ̀ sì ni ó làwọn èèyàn tó máa ń dà sí ibi àtùpà wọn tí wọ́n máa fi rí náà faqala la huwa haramu ànábì rárá haramu ni. ثم قال رسول الله صلى الله عليه وسلم عند ذلك لي بنا النبي صلى الله عليه وسلم وان قاتل الله اليهود ọlọ́wọ́ bá lẹ́àánà àwọn yahud torí kíni inna Allah lamma harrama alayhim shu'uma nígbàtí ọlọ́wọ́ bá ṣe ọ̀rá léèwọ̀ fún wọn jamaluha wọ́n wàá kó ọ̀rá ǹjọ́ wọ́n wàá sè yóò yọ tó bá wá yọ tán wọ́n wàá ta fa akẹ́lù sàmàlà wọ́n wàá jẹ owó ọ̀rá náà wọ́n ní àwọn òkúkú owó ọ̀rá wá jẹ <laughs> ọ̀rá lẹ́ni àmọ́ jẹ àkúkú bákan náà nígbà tí ọlọ́run sọ fún wọn pé kí wọ́n má lọ ṣe sùn ní ah, lóòjọ́ bímà ah, lóòjọ́ sábà wọ́n má lọ mẹ́ja lódò so wọ́n wà lọ fi ìwọ ìwọ ẹja yẹn nẹ́ẹ̀tì yẹn wọ́n lọ tẹ lóòjọ́ friday ṣé ọjọ́ sátọ̀dẹ̀ ni ẹja máa ń pọ̀ lódò gan ìdí nù tọ́lọ̀ ti ní wọn gbọ́dọ̀ fẹ́ sùn ní eh, ọjọ́ sátọ̀dẹ̀ ọlọ́run ṣe odò náà nature rẹ̀ ni pé ọjọ́ sátọ̀dé làwọn ẹja máa ń wọ́ tí wọ́n pọ̀ lódò ọlọ́run sì ni wọn gbọ́dọ̀ ṣe wọn gbọ́dọ̀ mẹ́ja lásìkò náà wọ́n á lọ fi nẹ́ẹ̀tì wọn sí lóòjọ́ friday tó bá di wá tó bá di wá dijọ́ sunday wọ́n lọ kú ẹja tó bá ti wọnú nẹ́ẹ̀tì wọ́n làwọn òkúkú ṣe lóòjọ́ sátọ̀dé so wọ́n ń dọ́gbọ́n. so ọlọ́ni lọ́lọ́ fi làánà wọn. so àdìsí yìí àkọ́kọ́ ni pé anabi sallallahu alaihi wasallam sọ̀rọ̀ yìí ní amal fatih amal fatih fatih makka ni ó ṣẹlẹ̀ ní mẹ́wàá tó kù nínú ramadan ẹni pé ramadan tó twenty òní wọ́n ti fatu makka ní ọdún kẹjọ lẹ́yìn ìgbà tí anabi sallallahu alaihi tó ṣe hijira sí Madina ọlọ́ni inna Allaha wa rasulahu harrama bay'a al-khamr dájúdájú ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ wọ́n ṣe títa ọtí léèwọ̀ ọtí kullu ma afkara al-aql wọn ni gbogbo tí ń bá máa ti ń da ọpọlọ wọn tó máa ṣe ń di ọpọlọ wa summiyat khamran li'annaha tuhammiru al-aql ìdí nu ta fi sọ ní ham torí pé ó máa ń bo ọpọlọ èèyàn so ṣùgbọ́n ní èdè arabic nìyẹn bẹ̀tìlédè ṣẹ̀ríà ó ní gbogbo nǹkan tí bá ti máa pààyàn kúlú má àsìkàrọ̀ gbogbo tí bá ti máa pààyàn sàwáhùn kánà àfihàn ó lè jẹ́ bí ohun tí a mú ní ẹ̀kọ́ ni gẹ́gẹ́ bí ẹ̀kọ́. àwọn nàkíyàn àbí kọ́ yẹ pé ohun tí a fún lára èso ni ìyálà kó jẹ́ pé iná àbí dẹ́bínú àbí àwọn nǹkan míì dá máa fi ń ṣe ọtí àṣẹ́ni àṣẹ́ni tó bá ti jẹ́ pé ó ń ṣe sùkùr ẹni pé ó ń pààyàn ó ti dọ̀tí nù gbogbo ń bójú lè rí then pípa oníkóma ó tọ̀nà ọpọlọ èèyàn kéèyàn ọmọ máa ti ń ṣe máa sọ eléyìí lọ sí ní èdè ìṣẹ̀ríà so ìdí inú tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ò sí tẹ́lẹ̀ tó wà lónìí ọtí lòun náà torí pé Islam fi pàápàá sọ wípé ọtí ni nǹkan báyìí wọn ọ̀dà lórí ní mú gangan iṣẹ́ tí ń ṣe ni ọtí wọn ọ̀dá lórí ní téèyàn mu iṣẹ́ tí ó ṣe ni torí pé tá a bá wo ohun tí wọ́n fi ń sọ dé ọ̀rọ̀ ohun tó tí èsè wọ̀ ni gẹ́gẹ́ bí dáwà ní ìsìn ṣé halal ní ká jẹ dáwà ṣùgbọ́n òun náà ni wọ́n fi sọtí dẹ́bínú taari wọ́n fi ń sọtí inap taari yẹn wọ́n fi ń ṣe ọtí wọ́n sọ di àfíì gẹ́gẹ́ bí fúùtù eh, tó lómi tó bá ti wá bẹ́ẹ̀ sí tó bá ti kó wá sídìí sínú ìgbà wọn àtẹ wọn bẹ̀rẹ̀ sí mú ó ti dọ̀tí nìyẹn kí ni hikma ti ń bẹ bíi pé a gbọ́dọ̀ mutí àbí afwan hikma kí ni ìdájọ́ ọtí mímu ọtí mímu gẹ́gẹ́ bá ti mà wípé haram ni àti gbogbo nǹkan míì tí bá ti máa pààyàn haram ni kò tọ́ fún mùsùlùmí kọ́ fọwọ́ kàn bó ti wulẹ̀ ó kéré tó bó ti wulẹ̀ ó pọ̀ tó haramu ni bákan náà wọ́n tún wà nù kàbáyé àgbóná wọ́n wà nù ẹ̀ṣẹ̀ tó tóbi jù wọ́n wà nù àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi jù bákan náà ẹ̀rí ṣíṣe ọtí léèwọ̀ nínú Qur'an àti sunna nabi sallallahu alaihi wa sallam àti ijma al-umma ọlọ́ni yá ayọ̀ alladhina amanu innama al-khamru wal-maysiru wal من عمل الشيطان fajtanibu ọlọ́yin ẹ̀yin olùgbàgbọ́ òdodo dájúdájú ọtí mímu àti tẹ́tẹ́ títa àti èrè bíbọ àti mímọ lọ yẹ̀mí wò rígisùn ẹ̀gbin ni min amali shaitan ó wà nù sẹ́ẹ̀sù fajtanibu ẹ̀dínà sí la'allakum tuflihun torí kẹ́ ẹ bá lè sórí rẹ̀ kí ni ẹ rí i pé ọ̀nà tí wọ́n gbà tẹ́lẹ̀ wọ̀ ìpele mẹ́ta ni àkọ́kọ́ rigid ẹ̀gbin kò tọ́ fún mùsùlùmí láti associate ara ẹ̀ pẹ̀lú ntí jẹ́gbin ẹlẹ́ẹ̀kejì mi nàámẹ́lì ṣètàn nínú sẹ́ẹ̀sù ló wà mùsùlùmí ò sì gbọdọ̀ ṣiṣẹ́ ntí jẹ́sù fàjítẹ́nìgù ẹ̀jìnà sí àṣẹ pé ẹ̀jìnà sí náà haramu ló fi hàn so ìdí nu tó fi jẹ́ pé ọtí mímu ó wà nínú kàbáyé iṣẹ́ ẹ̀ṣẹ̀ ńlá tó tóbi. bákan náà ó wá láti ọ̀dọ̀ Aisha radiyallahu anhu ìyàwó Ànábì sallallahu alayhi wa sallam ó ní kullu sharabin askara haramu gbogbo ntá máa ti mu tó bá ti pààyàn ó ti di haramu bákanáà abdullahi ibn umar ó gbà wá láti ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam anabi ni kullu muskirin kham gbogbo tí bá máa ti pààyàn ọtí ni wa kullu khamrin haram gbogbo ọtí haram ni àwa wá dé lónìí a máa sọ pé irú àwọn wáìn àwọn àwọn oríṣiríṣi ọtí èbó àwọn èyí ń sọ tí torí pé nítorí ń sọ tí tẹ́lẹ̀ kọ́ ń sọ kò sí ọ̀rọ̀ ń bẹ̀ àbí ẹni ó gbé oògùn oògùn kọ́ tó da gẹ́gẹ́ oògùn tá a máa mu sí bí méjì tó mu ìgò kan tó á bẹ̀rẹ̀ sí pa oṣù sí lóòótọ́ lóòótọ́ ó kàn tí ń bẹ lára ìgò yẹn oògùn ni ṣùgbọ́n ti dọ̀tí fún un torí pé n tó lò fún náà lọ ọtí so that is why tó yẹ pé definition lọtí lọ́dọ̀ nínú ẹ̀sìn Islam ó wà perfectly defined ni pé gbogbo tí bá ti máa pààyàn pátá ọtí ni. نعم kí hikma tí a fi ṣe ọtí léèwọ̀ ọlọ́wọ́ ọba ó kẹ́ èèyàn ó sì kẹ́ rẹ̀ ó dá ní ẹ̀dá tó pé ó sì ṣe oríṣiríṣi ìkẹ́ fún un nínú ẹ̀kọ́ tó tóbi jù ìkẹ́ tó tóbi jù tọ́lọ̀ ń ṣe fún màlẹ́bí Adam ó ní ọpọlọ rẹ̀ torí pé wọ́n máa ń sọ pé mayyazana bil aql ọlọ́run dá wa yàtọ̀ sí ẹranko pẹ̀lú ọpọlọ láì sí ọpọlọ a yàtọ̀ sí ẹranko so ìdínú tó fi jẹ́ pé ìkẹ́ tó tóbi jù tọ́lọ̀ ń ṣe fọ́mọ ànábì ádámù ni tó fún ní ọpọlọ àti mèétọ́dà àti mèétọ́dà bákan náà ó sì ní hújà àwíjàre fún ọlọ́run lórí àwọn ọmọ àlẹ́bí adam ìdí inú tó jẹ́ pé ẹni ọba ya were àní gbogbo ń tọ́ba ṣe lásìkò náà ọlọ́run ní ọlọ́run ní ìdílé lórí ẹ̀ torí pé ó ti ó ti ṣe fákdù ohun tí máa jẹ́ kéèyàn di so ọpọlọ tọ́lọ̀ wá fún wa yìí kó wáyé pé ara wa láti láti dàrú kò tọ́ ìdí tọ́lọ̀ fi ṣe ní èèwọ̀. fọ́mọ ànábì adam kó ba ntọ́lọ́wọ́ ba tó da kó bàjẹ́ bákan náà ọtí yẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ alukur'an ó pé ó ń dá ọ̀tá ilẹ̀ láàrin àwọn èèyàn torí pé ni ọba mu títán gbogbo ntí ọba ṣe tẹ́lẹ̀ síwájú kó tó kí yóò ṣe yóò bu so láti ibẹ̀ yóò dọ́kà á lẹ̀ láàrin àwọn mùmínì wàtàsúdù àní sọ̀lá àtúmọ̀ dínà fún yàn láti kírun torí pé ọlọ́run ní ẹ gbọ́dọ̀ súnmọ́rùn tẹ ẹ bá wà ní tí ẹ bá wà ní complicated ẹ gbọ́dọ̀ súnmọ́rùn so yóò díyàn lọ́wọ́ àti kírun wàzíkìrùlá àti rántí ọlọ́run ọba so gbogbo òdí yìí ni ọlọ́run ọba fi ṣe ní èèwọ̀. E ọlọ́run ọba àlekí ọlá sọ́nù alukur'an innama yuridu shaitan ayuki abaynakum al'adawa wal baghdha fil khamri wal maisir ntí èsù tí ń fẹ́ dídí ọtí láti jẹ́ kókó ṣẹlẹ̀ láàrin yín ni pé kọ́dá ọ̀tá àti inú ni bí ní ilẹ̀ sínú ara yín níbi ọtí mímu àti tẹ́tẹ́tẹ̀ ń ta wàyà sódàkùn azikirila kó sẹ́yìn láti má rántí ọlọ́run ọba wàhálì sọ̀lá láti má kírun so eléyìí mùsùlùmí ò ní ibi àtọ́ that is why tó jẹ́ pé èèwọ̀ ni fún mùsùlùmí láti mutí kí wá ní ìdájọ́ ẹni ọba mutí ẹni ọba mutí pẹ̀lú májẹ̀mú tí Islam là ní sílẹ̀ ìdájọ́ rẹ̀ ní ká fún lẹ́gba fọ́tí lẹ́sìn ó lè ju fọ́tí lọ gẹ́gẹ́ bí adájọ́ bá ṣe rí ó lè tó eighty gẹ́gẹ́ bá adájọ́ sí bá ṣe rí ìdí ni pé nígbà míì gẹ́gẹ́ bí àsìkò yìí ní ìsìn tá a wà gẹ́gẹ́ bí ìlú yìí àbí káfíńdá sí Kánò so adájọ́ tí ọba adájọ́ ọtí ní Kánò òfin ó yẹ kó ó ṣe tẹ̀sídìí ẹni pé kó le koko lórí ẹ̀ torí pé kí ó ti di ẹ̀wù mọ́ àwọn ọ̀dọ́ so gẹ́gẹ́ bí adájọ́ bá ṣe rí bẹ́ẹ̀ ni ó ṣe dájọ́ náà ṣùgbọ́n láti forty lọ sí eighty torí hadith Ali ibn Abi Talib nígbà tí wọ́n bá Al-Walid ibn Uqba tó gba mú kó mu sí ló wá ń sọ yìí pé anabi sallallahu alayhi wa sallam ọ̀nà ni ó mu ní forty lashes abubakar lásìkò rẹ̀ radiyallahu anhu ọ̀nà ẹni ó mu kí ní forty lashes ṣùgbọ́n umar ibn khattab lásìkò rẹ̀ ọ̀nà ẹni ó mu kí ní forty eighty lashes wa kullun sunnatun gbogbo ẹ̀ pátá sunna ni wa hadha ahabbu ilayya forty eh, eighty yìí lówù méjì so eighty yẹn ló fi na ah, alwalid ibn uqba bákan náà àdìsí anas ibn ah, radiyallahu anhu ipe anabi sallallahu alayhi wa sallam kana yadribu fil khamri bin ni'al wal jarid arba'in ipe anabi sallallahu alayhi wa sallam a máa na àwọn ẹni wọ́n bá mutí ní forty lashes pẹ̀lú igi ewé àti bàtà bíi slippers ṣùgbọ́n ó ní májẹ̀mú májẹ̀mú rẹ̀ ni pé ká tó di pé a mú ẹni ó ní ẹni ó mutú á fún lẹ́gbàá alákọ̀ọ́kọ́ ni pé ó láti jẹ́ mùsùlùmí fàlà haddi alalkaafi kò fi haddi lórí ẹni tí èdè mùsùlùmí tí n bá ń ṣèjọba ní ìsìntọ́ pé mùsùlùmí ló ní ìjọba tí kèfèrí sì ń gbèrú wa tí kèfèrí rábà mu tí a ní fúnlẹ́gbà tó pé haddi yẹn orí àwọn mùsùlùmí lọ́wọ́ mo rò pa gbélé yẹ ó láti jẹ́ pé mùsùlùmí ló mutí ẹlẹ́ẹ̀kejì. kọ́mọ̀jẹ̀ pọ́mọdé ni ó láti jẹ́ pé báálì ni torí pé kò sí hádì lórí ọmọ kékeré ẹlẹ́ẹ̀kẹta ó láti jẹ́ pé ni ọlọ́pọlọ ni kò sí hádì lórí ẹni tó ti ya wèrè gbogbo ohun tó wulẹ̀ ó mu àlè ṣe hádì fún àbí ọ̀dẹ̀ tí ọmọ kan irú àwọn yẹn bí ìwèrè náà ni ìdájọ́ wọn. bákan náà kọ́ ẹ pé ẹlẹ́ẹ̀kẹrin ni pé ọtí ń gangan fún rẹ̀ ó mú ìfẹ́ ara ẹ̀ ni wọn láti rẹ̀ torí pé kò sí hádì lórí ẹni tá a mú tí là ó ṣe nǹkan ẹni tá a kàn ń pa tí ọ̀fẹ́ ṣe nǹkan ká a mú ní dandan láàrin kó ṣe abẹ́ni ó gbàgbé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ pátá ló pé nu hadith anabi sallallahu alayhi wa sallam tó ní inna Allaha tajawaza li ummati anil khata wa nisyan ọlọ́wọ́ bá ó sàmójú kúrò fún al'umma mi lórí tí wọ́n ṣe láti ṣe àbí tí wọ́n ṣe tí wọ́n gbàgbé wa mastukrihu alayhi àbí tí wọ́n tíláàsì wọn ṣe tòótọ́ bá tíláàsì èèyàn ṣe nǹkan àní dájọ́ lé lórí lórí pé wọ́n ti láti ẹ̀sìn kódà kọjá pé kẹ́límà kèfèrí lẹ́nikẹ́yìn ó ṣe ní tílẹ̀ tó bá ṣe lópin ìgbà ọ̀pọ̀ ẹgbẹ́ nínú ọkàn rẹ̀ o mùsùlùmí lòun a lè sọ kó ti di kèfèrí. ẹlẹ́ẹ̀karùn-ún kún gangan kọ́ á mọ̀ pé in tó ń gbé lọ ẹnu ọtí ni torí èèyàn lè mú nǹkan téèyàn ọmọ ẹ̀kọ́ tì ní òun gangan wọn láti jẹ fọmọ ẹ pé n tó ń gbé sẹ́nu ọtí ni eléyìí ni májẹ̀mú ẹlẹ́ẹ̀karùn ẹlẹ́ẹ̀kẹfà kọ́mọ̀ yìí pé ọtí mímu haram torí pé ó lè jẹ́ pé kọ́mọ̀ èèyàn lè bẹ̀sùn kọ́mọ̀ mọ̀ nǹkan pa ẹ̀sùn so tí ó bá wá mọ̀ tí ọba mọ̀ pé a ah, ọtí mímu ẹ̀ṣẹ̀ ni o kódà wọn lè fún yàn ní ẹgbà o òun ò kúkú mọ̀ òun fẹsẹ̀ gbẹ̀sìn ni a ní òkè tán ẹ fi ilẹ̀ torí wọ́n dúró fẹsẹ̀ gbẹ̀sìn ni. so kí ni tí ó fi máa a fi rinlẹ̀ pé yẹ ìyẹn ti ìyẹn ti lu gba ọlọ́run nípa ọtí mímu fún ẹni wá dájọ́ o àní fún. ọlọ́run gan fún rẹ̀ àbí àwọn èèyàn fún adájọ́ torí pé ẹni tí kì í ṣe pé mi kì í ṣe imam kì í ṣe nìkankan ó láti pé adájọ́ tí orílẹ̀-èdè àbí ìlú tó fa alẹ́ láti máa dájọ́ lórí nǹkan bẹ́ẹ̀ torí pé Islam kì í ṣe ẹ̀sìn àyàníyá ẹni pé eh, máa fa rògbòdìyàn gbogbo nǹkan lórí Oni pe pé pẹ̀lú májẹ̀mú méjì alákọ̀ọ́kọ́ kóun gangan fún rẹ̀ kó sọ pé òun mutí tóun gangan fún rẹ̀ bá sọ pé tọ̀ òun mutí o tọ̀ Islam yóò ṣe ìdájọ́ lé lórí àbí kọ́ yẹ pé albayyina ẹ̀rí àwọn ẹlẹ́rìí méjì tí wọ́n sì jẹ́ al ẹni pé ẹni eré onídéédé táàmù wọn lè yàn bú torí pé gbogbo ẹ kì í ṣe gbogbo èèyàn láà máa ń gba ṣàhádà rẹ fásitì lè wá ní ìsìnkú lónìí kí wọn kàn gba àrílágbájá tó mutí ìwọ gan bó ló ti rí ná táàfì wá gbọrọ rẹ ó lè jẹ pé ẹni ire ni táàmù ló kúrọ tó sì jẹ pé òun náà gbá ẹsẹ mú àwọn èèyàn ni wọn lè jẹrìí fún tó bá pé méjì ìpè lágbájá mutí o ká tó lè dá ṣeré àbò ìdájọ́ títa ọtí ń gan fún rẹ̀ bẹ́ẹ̀ tó ṣe pé òun ni mo dùn ẹ̀kọ́ wa lónìí àti ìtọ́jọ́ gẹ́gẹ́ bí igbó àtàwọn nǹkan míì gbogbo ẹ̀ pátá ẹgbẹ́ ọtí ni haramu ni títà àti mímu rẹ̀ gbogbo bó ti wulẹ̀ ọjẹ́ ló kọ́ tó bá sáà ti jẹ́ pé ó ní ìdájọ́ ọtí nínú haramu ní kàtà haramu ní kàmú torí àdìsí Àìṣà tó ní kúlú sharabin askara fọwọ́ haram gbogbo tá a bá ti ń mu tó bá ti ń pààyàn ó ti di haram àti ọ̀rọ̀ Abdullahi ibn Umar tó ní alẹ́ sọ pé kúlù muskirin ham gbogbo tí bá ti pààyàn ọtí ni wà kúlù muskirin haram gbogbo ọtí kọ́ haramu ni. títa ọtí haramu ni torí àdìsí Jabir radiyallahu anhu tó ní anabisa sallam inna allaha harrama bay alhamr walmaitata walkhinzir walasnam ọlọ́wọ́ ọba àti òjíṣẹ́ rẹ̀ wọ́n ṣe títa ọtí léèwọ̀ àti òkúrùmbete àti ẹran ẹlẹ́dẹ̀ àti ère so níbí ó fi hàn pé títa ọtí haram ni. bet àwọn afáà ni ọ̀rọ̀ adẹ́sà sálàm sọ tó sọ pé ọlọ́run ó làánà yahud torí pé nígbà tí ọlọ́run bá ṣe títa àmì jíjẹ ọ̀rá fún wọn. àwọn afáàní wọ́tọ̀ tọ́ ẹ pé àǹfààní ń bẹ nú ẹ̀ so anẹ́bísà àtàlà wọ́n bí léèrè pé ọ̀rá yẹn àwọn fi ń ṣe nǹkan báyìí wọ́n fi ń ṣe nǹkan báyìí anẹ́bí ni huwa haram wọ́n ní huwa haram yẹn lórí ìwò lórí kíni dọ́là dálé lórí ṣé lórí títà rẹ̀ àbí fífi ṣàǹfààní ṣé títà àbí fífi ṣe àǹfààní ló dálé lórí wọ́n ní àwọn afáàmì ní títà rẹ̀ ló dálé lórí torí pé kì í ṣe gbogbo tí ń bẹ lára òkúrú méje ńlọ́jẹ́ haram tẹ́ran bá kú ní ìsìn a lè yọ awọ ẹ̀kú ká lò ká ṣe kíní tó máa ń ṣe tó tún ṣe bí ó ṣe máa ń ṣe àmọ́ orúkọ rẹ̀ ní yorùbá haúsá wọn pè ní déèmì wà ló déèmì ìpàtà sòtọ́ bá ti ṣe ó ti di ohun tó má bẹ̀t ara òkúrò nìkan láti yọ jíjẹ ẹran haram ni títa ẹran haram ni ṣùgbọ́n lílo awọ náà halal ni àti ẹ̀wá gé ẹran tán àwa yọ àwọn kan a fi ṣe okò so burú wọ́n ní òburú torí pé kì í ṣe pàtà a lò ní láti fi ṣe irú àwọn nǹkan báyìí àbí ìhó rẹ̀ bóyá ó ní nǹkan tó máa fi ń ṣe àbí kò tiẹ̀ máa jẹ́ pé bóyá màálù ni àbí ẹran domestic animal ó jẹ́ pé bí ẹyẹ for example tó máa ń lo ìyẹ́ rẹ̀ lẹ́yìn tó bá ti jẹ́ pé èyí tó tọ́ ni tí èsì rẹ̀ pé kò sábúrú mẹ́ẹ̀ká lò bó tilẹ̀ jẹ́ pé òkúrú lèkè yìí mo ò fagbélé yìí náà ọlọ́ntà anẹ́sọ̀ àfẹ́lá ní wàlmẹ́ìtà àti ẹran tí ó kú láì jẹ́ pé adu bẹ́ẹ̀ tí wọ́n ṣe exception bí exception èyí tí wọ́n ṣe ń bí ni pé ẹja ní omi tóun bá kú sínú omi kìí ṣe òkúrú gbèsè lòun halal ní ká jẹ àbí kùtì ẹ̀mọ́ jẹjà gbogbo tí bá ti ń gbé ní omi inú omi ní ń gbé tó bá kú sínú omi tó yá pé nǹkan máa jẹ ni kò sí aburú ká jẹ. nàám nínú àwọn exception yẹn ó ní àwọn fàárà tata torí pé wọn ò lẹ́jẹ̀ bákan náà ó ní wọ́n pè ní maitatani uhillat lana maitatani a ṣe òkúrú mbete méjì a ṣe lẹ́tọ̀ fún yín asamak ẹja waljarod àti so ìdájọ́ àwọn eléyìí ni pé ẹ̀tọ́ ni ká lò ká jẹ láti fi ṣàǹfààní kò sí àbúrú náà. bákan náà nínú àwọn nǹkan lò ní ara òkúrú mbete wọ́n ní gẹ́gẹ́ bí irun ara irun ara dábàá tó yẹn tí wọ́n bá máa ń lò láti fi ṣe nǹkan kò sí aburú mbẹ̀ bákan náà awọ rẹ̀ tí wọ́n bá ń lò láti fi ṣe nǹkan kò sí aburú wọ́n ní kí ni hikma tá a fi ṣe léèwọ̀ fún lẹ́yìn tọ́hámù khabith mọ̀tẹ́gùn lè bàdàn torí pé jíjẹrú àwọn ẹran báwọn a máa ṣe ṣùtá fún ara so ó lè sàbúrú sí ara èèyàn ìbínú tí anẹ́bísà ọ̀sánà ti pọ̀ fún wa láti jẹ bákan náà ẹran ẹlẹ́dẹ̀ òun náà ohun tó tó hàn ní nínú ẹ̀sìn Islam pé haramu lòun náà àti ọtí mímu. débi pé Ibn Qayyim oníwà màtàrí ìmùbẹ́yìí khinzir fayatanawalu jumlatihi ṣùgbọ́n ẹran ẹlẹ́dẹ̀ gbogbo ẹ̀ pátá ni kò sí ṣe ẹlẹ́ yọ́ọ̀lẹ̀ nú ẹ̀ tó jẹ́ tọ̀ gbogbo ẹran ẹlẹ́dẹ̀ pátá àtàwọ̀ rẹ̀ àti irun rẹ̀ pátá òun haram lọ́wọ́ ni wal khinziru ashaddu ẹran ẹlẹ́dẹ̀ olófi fi je tó tó tó le koko ju ẹran òkúrú gbèsè lọ ẹni pé kéèyàn wá jẹ ẹlẹ́dẹ̀ ó sọ kíkọ jẹ ẹran òkúrú gbèsè lọ ntí ó fi jẹ ẹlẹ́dẹ̀ kúkú jẹ òkúrú gbèsè bákan náà haramu ni kí a ta èrè láti sọ gbogbo eléyìí sí torí kí a má lè rọ́ọ̀ṣì hadith àwọn ẹ̀kọ́ tó pọ̀ ń bẹ nínú ẹ̀ tó yẹ pé a lè yọ nínú fíkì rẹ̀ ṣùgbọ́n àsìkò ti tó sọ á dá ìdánilẹ́kọ̀ọ́ ìdúró báyìí gbogbo gbàtọ́nà bá tó kó àjọ lórí bí náà ni a ó ti bẹ̀rẹ̀ àwọn bẹ̀ náà pé èyí tá a ṣe tó ṣe déédéé ọlọ́run kó gbà lọ́wọ́ wa èyí tá a ṣe kí ọlọ́run kó forí ẹ̀jẹ̀ wa. والسلام عليكم ورحمة الله وبركاته بني بيري وعليكم السلام ورحمة الله Thank you. ó wà nínú. wọ́n mọ̀ fún gẹ́gẹ́ bí oògùn lẹ́ ń sọ pé bí ọtí ní ìsọ̀kan ní àgbo tá ọtí wà nínú ẹ̀ àbí tí wọ́n fi ẹran ẹlẹ́dẹ̀ wà nínú ẹ̀ so àlàkùnlá àlẹ́sà sálẹ̀m wọ́n ní ọlọ́run ò ṣe ìwòsàn àlùmọ̀ mi nínú tó ṣe léèwọ̀ fún wa ọlọ́run kò fi ìwòsàn àlùmọ̀ mi sínú tí ó ṣe léèwọ̀ fún wa èṣù ó lè jẹ́ kí wọ́n máa wò pé ìwòsàn ń bẹ ṣùgbọ́n rọ́ọ̀nù kò sí ìwòsàn nínú tí ọlọ́run ṣe ní èèwọ̀ fún àlọ́mọ àlọ́bùsà àtọ́nà so ìwòsàn yẹn ó lè jẹ́ pé nǹkan míì ni tó jẹ́ ẹ̀tọ́ kò lè jẹ́ ntọ́nà ṣe léèwọ̀ mo rò pé gbọ́ mi so it's better kọ́ yẹ pé kí wọ́n wá another solution yàtọ̀ kí wọ́n ṣe tí ó jẹ́ èèwọ̀ fún and then lásìkò yẹn gan ó léwu jù torí pé àsìkò yẹn láàrin ikú àti ìlérí kò wá ní jẹ́ pé ìtọ́nà ti lé ìwọ̀ gangan ni wọ́n máa lò fún tọ́nà bá lọ́jọ́ pé ọlọ́jọ́ dé ńkọ́ ojoojúmọ́ láti fún ọlọ́tí mi ẹ̀rí pé mùsíbà ńlá ni ọlọ́run kò kó má jẹ́ kí àdánwò tí ó ju agbára ọmọ ọlọ́run kó má fi kàn wá ẹ̀ẹ́dẹ́gbẹ̀sán. tùràrí wọ́n máa ń kọ alcoholic náà àkọ́kọ́ ni pé tùràrí àlò láti mú e, òórùn ní àgbọ́ so eléyẹ̀ kò sí inú tí ó jágun ní. Uh-huh.

oyi ẹgbọ ọmọ ẹjẹ jẹ káda oyi kódà bí ọtí pípa ẹni ọtí pípa kìí ṣe oyi ní nǹkan àbí ha, ni wọ́n yàtọ̀ wọn oyi kódà bí ọtí pípa fún àríkì sọ́ra. alákọ̀ọ́lù tí tó wà lẹ́yìn káàdì òsì. ṣé tí wọ́n sọ pé nígbà tó ń kó lè pa ẹtí wọn sí ìlà kó lè lọ́wọ́ tó ń lọ sí ìlẹ̀ ní ẹ̀gbá dé kù. ṣé tí wọ́n sọ pé wọ́n sọ rẹ̀. àrárá torí pé hádì yẹn gan fúnra ẹ̀ tẹ́ bá wo tí wọ́n ń lò lásìkò àníṣà sálàm kì í ṣe tí wọ́n ń pààyàn lára asọ́ ń bí pé igi ewé àbí slippers tí ó fi slippers ẹ̀yẹ̀ rẹ̀ ní eighty times kí ló fẹ́ẹ́ ṣe láàrin rẹ̀ ṣùgbọ́n ká má gbàgbé hádì yẹn a máa ń pe àwọn èèyàn láti wá wò dájú àti Quran fi pa wá ní ìyànjú àti máa lọ wo ẹni tí wọ́n fi hádì fún so that ìpéjọ wa tí wọ́n fi ṣe hádì yẹn ìtìjú ló ní òkú bá so gbogbo àti báyìí pé ni ó ní tìjú ni kò ní ṣerú ẹ̀ mọ́ so káàdì yẹn kú mọ́ again pípa àfọ̀mẹ́sẹ̀ tí wọ́n ṣe fún mi torí pé ọlọ́run ní jẹ́ nílé ẹ̀ẹ́mẹ́jì lẹ́yìn ètò sì jẹ́ nílé ayé òun ó sì ti tán bẹ̀ náà ni so that yóò fi jẹ́ ìdẹ̀kùn fún síwájú ọjọ́ gbẹ̀ndẹ̀ àlùkẹ́yàmọ̀ ó ju ká ní ká fi ilẹ̀ kọ́ lọ jẹ ìjọ bẹ́ẹ̀dẹ̀ àkẹ́yàmọ̀ náà torí pé ìyà ọ̀run kò sí kọ̀m̀pìà pẹ̀lú ìyà alẹ́ ayé so hikma ti ń bẹ́ẹ̀ kì í ti pé ìjìyà gangan ni that is why tó fi jẹ́ pé tí wọ́n ń lò gan kì í ṣe tó lè pààyàn láà Allahu a'lam. Kí ni ìdájọ́ ìdájọ́ wẹ́n sìgá haram ni bẹ́ẹ̀ alẹ́ kó sí abẹ́ ọtí sìgá oni oni máa ń kó ìpalára bọ́mọ ẹ̀dá ó lè kó ìpalára báyọ̀ gẹ́gẹ́ bí a ṣe ní èèyàn gbọ́dọ̀ parí èèyàn so mímu sìgá ń bẹ nínú pípa ara èèyàn so kéèyàn máa ta tó sì lè pa èèyàn lára náà haram ni torí pé haram ni ká para wa lára haram ní ká máa tanta ìpa ara wa lára eléyìí wàá túmọ̀ sí nǹkan ẹ̀jà torí pé nǹkan ẹ̀jà àbí èrò Islam lórí nǹkan ẹ̀jà ó yàtọ̀ sí nǹkan ẹ̀jà bí wọ́n ṣe ń lò lónìí Islam kàn ní dàdéré jà Islam ó sì ń jà torí èèyàn ó ń jà torí ọlọ́run ọlọ́run ló sì pàṣẹ rẹ̀ gbogbo ohun tọ́lọ́run bá ti ṣe ní ẹ̀tọ́ oore ń so nǹkan ẹ̀dà àmì tí ó pààyàn lára kò tọ́ kí mùsùlùmí kó máa dà kò sì tọ́ kí mùsùlùmí náà ó ṣe tí ó parẹ́ lára sọ abẹ́ tí sìgá wà ní ọlọ́wà ní ṣáàlùsọ̀rọ̀. ní ìgbà àwọn ọmọ tó kú lọ bí ewé ní ìlọ́ta wọ́n á lọ mú àlù ọpọlọ ẹran tó wá sí ìdájọ́ lọ pé ẹran rí o ẹran rí o ẹran bí àgbò. ọpọlọ ìdúró ọkọ máa ti lù ṣé àgbo ń wà láyé wọn á yọ ẹ kú ọ àbí lẹ́yìn ìgbà wọn bá ti sọ. wọn á jẹrẹ yẹn wọn ọpọlọ ẹ tuntun lọ́dọ̀ bẹ́ẹ̀ ló fún ẹ. mọ àwọn ewé tí wọn kó jọ Ndị pé ó fi sòkò fún wa kò sáburú mú ẹ̀ kò sáburú mú yẹn náà Thank you. àmì ah, ọ̀bọ yìí dára. Hmm. ọyà pọ̀ tó. Hmm. bẹ́ẹ̀ bẹ́ẹ̀. sẹ́rí higher purchase bó lè jẹ́ pé àwọn afáà try láti wá ìjókòó fún torí pé ó dàbí bí gbàtọ́ pé n tó tó ti di kọ́mọ̀ ní nàìjíríà tó ti bẹ́ẹ̀ náà haramu torí pé ohun tá a fúnyàn ní ọjà torí ní gbèsè ni àwọn afọ̀jú àfọwọ́ kún torí gbèsè rẹ̀ tí gbá gbé mọ́tò sílẹ̀ ní sàn tí ń bàtà ẹni tí ó bá sanwó lẹ́ẹ̀kan náà ọ̀tọ̀ ní iye tí ń bàtà ẹni tí ó bá sanwó ní díẹ̀díẹ̀ ọ̀tọ̀ ní iye tí ó bàtà so kí ni ti mo fi fowó kó díẹ̀ díẹ̀ yẹn torí àsìkò òun gangan ni haram òun gangan ni rìbá so rìbá ń gan fún rẹ̀ òun gangan ni ẹni pé ká fi nǹkan kan kún owó torí àsìkò tí ń lò tí ń fi sanwó òun gangan ni rìbá kò sí yàtọ̀ rẹ̀ àdẹ́pọ́sìtì rẹ̀ àdẹ́pọ́sìtì rẹ̀ o àtàláwìn ni ṣùgbọ́n owó àkọ́kọ́ tí ń kọ́kọ́ san owó tó fẹ́ẹ̀ tó dà jù wíwà máa tàn yókù díẹ̀ díẹ̀ díẹ̀ àwìn náà ni so ọjà tí mo rà láwìn tí wọ́n fowó kun torí àsìkò rìbá ni owó tí mo yá tí wọ́n fowó kun torí àsìkò níye tí ń san padà rìbá ni kò sí ọgbọ́n ní ẹ̀fẹ́ dàgbà. Fẹ́rí tó tún wà ń bẹ̀rù pé prósẹ́sì gbígba owó ọ̀hún ọ̀dà ẹ̀ ń tẹ ìyẹ̀jẹ̀ ń bẹ nínú ẹ̀ tí àsìkò tẹ dá tí ọ̀kí ọ̀bá rówó mú lọ kí ni kí máa tẹ̀lé wọ́n gbọ́kọ̀ tán bá gbọ́kọ̀ lọ owó tẹ ti san tẹ́lẹ̀ ńkọ́. Thank you gbogbo bó ti wù lára ẹ̀rí tó tó sẹ̀sì ilẹ̀ náà èèyàn jẹ́ máa ń wà nínú ẹ̀ torí gbogbo ẹ̀ pátá ó fẹ́ máa fẹ́ bọ̀ ẹ̀yìn ọ̀tajà so and then a máa ta ọjà láwìn torí ìrànlọ́wọ́ ẹni tí ọ̀rà ni gbogbo ibi tí Islam ti gbà pé ká tajà láwìn torí ìrànlọ́wọ́ ẹni tí ọ̀rà ni you understand láìpẹ́ yìí a padà wá kàǹtí sílùú ẹni pé àwọn kan lásìkò àlẹ́sà àtàlà mo bá wọn ní Madina tó yẹ pé ìyọ́ sanwó lẹ̀ ó lè san bí one hundred thousand naira for example lórí àpò ráìsì mẹ́wàá ṣùgbọ́n owó tó sàn yẹn ìgbà tí wọ́n gba ráìsì yẹn sí ní àsìkò báyìí bẹ́ẹ̀ ní nǹkan ìyàlẹ́nu ni pé Islam ó gbá pé kí wọ́n dín kí wọ́n tajà ní pọ́ọ̀ ni kì í ṣe fún kọ́ọ̀tà ní ọ̀wọ́ torí pé kí ni ó ti mú ó ti mú wá owó yẹn yóò ṣe àǹfààní sẹ́ni ọ̀sà nǹkan náà ṣùgbọ́n kò ní kí ìbẹ̀rù ẹrù yẹn yóò gbà ní àsìkò tí wọ́n bá dá so àǹfààní ti ń bẹ́ẹ̀ ni pé wọ́n gbọ́dọ̀ wọ́n gbọ́dọ̀ less price fún ẹni tí ó rà torí pé ó ti sanwó ẹrù. so ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí n tá bàtà tá gbowó létà àbí tá bẹ̀rù létà wọ́n máa ń ṣe in favour ẹni ọ̀rajà ni torí pé òní òní òní demand òní demand ọjà bó ti wù lórí ẹni ọ̀tà ọ̀jọ̀ ń jẹ́rìí èèyàn ò lè tajà ọwọ́ àtà ní ṣọ́ọ̀tì kọ́kàn mọ̀ọ́mọ̀ tábàwọ̀ láì ní pé nǹkan kan lọ́fẹ̀ẹ́ lẹ̀ so bó ti wù lórí ẹni tí ń tajà láti ìgbèrè ọ̀pọ̀ ọba wọn máa ń pé in favour ẹni tí ó rajà ni kì í ṣe pé in favour ẹni tí ń tajà náà náà náà. ṣé ẹ gbọ́ expression yìí mi ò gbọ́ dáadáa ni now ee Thank you sẹ́ẹ̀rí ohun jíjẹ tó jẹ́ haram ó tọ́ka fìsànfàní lásìkò tá a bá wà nínú ìnira ìnira yẹn Islam define tó bá lè mú ẹ̀mí dání ṣùgbọ́n in situation tá wọ̀ nìkan kò sí ẹran ju ẹran ajá lọ kò sí ẹran ju ẹran ẹlẹ́dẹ̀ lọ ṣé ìwé jẹ oúnjẹ ní ìjọ ẹran lọ ni ṣé ẹran a máa tó oúnjẹ ní mo rò pé gbàdọ̀ lẹ́ran oúnjẹ gangan fúnra rẹ̀ ni kí ìyọ́ sọ kù gẹ́gẹ́ bí òkèlè àbí ráìsì bíbí ó ń ta ráìsì nìyí àwa lè tó dọ́rí pé wọn ò lẹ́ran ní ìjọ ẹran ajá lọ kí wọ́n á máa jẹran ajá tí ń bàjẹ́ran lọ́dún kan ṣé nǹkan ó mú mi ni tí mò ń jẹ ráìsì tí mo ń jẹ nǹkan mìíràn so wá kíni tí máa nídìí ẹran ajá fún so in tí Islam sọ̀rọ̀ lórí ẹ̀ ni pé èèyàn ò ní ọ̀dà mint tí ọba ẹni lóyún yóò kú ẹni ó wà nínú igbó tí ò rómi mu tó yẹ pé táǹtọ̀ wá rí tó lè mu lómi ní tí wọ́n ṣe léèwọ̀ ni kò sì ní ọ̀dà mint tí ọba ẹni lò ó lè ti bẹ̀ kú kó mu kò sì lè mu ju ẹni tí ó mu tí ó fi mu tẹ̀mí lọ ẹni tó wà nù mu tí ò rí tí ó jẹ pẹ́ẹ́pẹ́ẹ́ àyàfi tí wọ́n ti léèwọ̀ kó jẹ́ torí àti tẹ̀mí ohun tí Islam ti léèwọ̀ ni ohun tó ti léètọ́ ni bẹ̀tí kí ṣe pé bóyá mo wọ̀ ní oúnjẹ wà lọ́nà ìgbà ntọ́kẹ́ wà ń bẹ̀ ní pé tí wọ́n ti léèwọ̀ àwọn nǹkan míì tí wọ́n ti léètọ́ ńkọ́ tẹ́yà lè lè <laughs> <laughs> àbí o èyí ọmọ jẹ búrẹ́dì Allahu musta'an assalamu alaikum warahmatullah